الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه من والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى الحديث الثاني والسبعين وتسعمائة وعن عبد الله بن عامر بن ربيعة عن أبيه رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم أجاز نكاح امرأة على نعلين أخرجه الترمذي وصحها وخولف في ذلك وعن علي رضي الله عنه قال لا آه، وعن سهل بن سعد رضي الله عنه قال زوج النبي صلى الله عليه وآله وسلم رجلا امرأة بخاتم من حديد أخرجه الحاكم وهو طرف من الحديث الطويل المتقدم في أوائل النكاح وعن علي رضي الله عنه قال لا يكون المهر أقل من عشرة راهم أخرجه الدار قطني موقفا وفي سنده مقال àwọn àdìsí àwọn náà wá lórí ọ̀rọ̀ sọdáàkì ilé ìtẹni tó fẹ́ fẹ́yàwó tí ó fún ìyàwó rẹ̀ àti rán àwọn àdìsí tó síwájú lẹ́sàlàyé fún akwánàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọdáàkì ọgọ́rùn márùn-ún dirham òun ló máa ń fún àwọn ìyàwó rẹ̀. a sì mọ̀ pé eléyẹn kharaja makhraja al-ghalib ó jáde níjáde pé tó pọ̀ jù nínú àwọn ìyàwó rẹ̀ bó ti ṣe fẹ́ wọn nù láti pọ́n àwọn míì bẹ nínú àwọn ìyàwó rẹ̀ tó ṣe pé fífẹ́ sí àwọn nítorí fún wọn ọ̀pọ̀ kọjá eléyìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó ní iye ràkúnmí tó san ní sọ́dọ̀ àpè fún Khadija. رضي الله عنها نباتوفا يبقى السجايك إنك بي 4000 درهم إذا 500 درهم ناني صداقي أم حبيبة جاء أما أبي سفيان رضي الله عنهما سيقول بات السجايك وين 4000 درهم النبي صلى الله عليه وسلم فيسنا ṣùgbọ́n anajashi tó jẹ́ ọba ilẹ̀ habasha òun ló san dípò anabi sallallahu alaihi wa sallam ó sì ṣe bẹ́ẹ̀ láti ṣàpọ́nlé anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà tó ṣe pé a tún mọ̀ wípé nínú àwọn ìyàwó anabi sallallahu alaihi wa náà ni sọfíyà sọfíyà yìí àwọn kìnìyàn ọ̀dà sọfíyà yìí sọfíyà yìí fífẹ́ tánàbí sallallahu alaihi wa sallam fẹ́ bí bọ́kùn lọ́rùn rẹ̀ kúrò lẹ́rú dọmọlúàbí ńlọ́jẹ́ sọ̀dáàkì rẹ̀ gẹ́gẹ́ ṣe nínú àdéhùn tó síwájú. ìrẹ́ tí wọ́n á sọ pé àwọn sọ̀dáàkì tánàbí máa ń fáwọn ìyàwó ẹ̀ á sọ pé àwọn èyí tó pọ̀ jù nínú wọn. wàyí ńlá nínú ẹni tó sọ pé tánàbí fún un tó jù bẹ́ẹ̀ lọ àwọn àdìsí tó wá wá lálẹ́ yìí wọ́n ní í ṣe pẹ̀lú kékeré sọ̀dáàkù torí pé gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá wa kò dá wa dọ́gba àwọn kan ní àwọn kan lọ èèyàn lówó èèyàn lówó èèyàn fẹ́ ìyàwó náà ni pàápàá jùlọ tí èèyàn bá ti dé ipò ẹni tó yẹ kó fẹ́ ìyàwó ṣàìwá lówó kò ní jẹ́ òkúta àdìgbòlù tí ó di ọ̀nà láti fẹ́yàwó nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe gbogbo nǹkan ní rọrùn ni torí di eléyìí ẹni tó lówó yóò fẹ́yàwó ẹni tó ní tó nǹkan òun náà fẹ́yàwó tó náà ní túmọ̀ àwọn àdéhùn tó wáyé a ti sọ síwájú pé lábẹ́ òfin Ọlọ́run kò sí bí sọdá kìtì sí lè pọ̀ tó tá a sọ pọ̀pọ̀ ṣẹ̀ríya òfin òdiwọ̀n sí iye tó lè jẹ́ sọdá kì ike sọdá kì ọ̀gbọ́dọ̀ pọ̀ ju iye báyìí lọ ìyẹn wọn fi òdiwọ̀n sí ètò bá kéré jù eléyìí ni ìyàpọ̀ ẹnu wà lórí ẹ̀ ní ìgbà kan Umar ibn Khattab radiyallahu anhu wọ́n fẹ́ ṣe lófin láti gbà báyìí lọ sọdáàkì àwọn obìnrin tí ń lọ ilé ọkọ kò gbọdọ̀ tún ju iye báyìí lọ mọ́ ṣùgbọ́n kó tó di pé wọ́n gbà wọlé ó dòfin arábìnrin kan takò Umar radiyallahu anhu wọ́n ní kí ló dé nítorí wọn bá fún wa tí fi òdi wọn sí. Si kí ló dé tí wọ́n fẹ́ fòde wọn sí sọ́ọ̀mọ̀ pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ọfẹ́ fẹ̀tọ́ wa dùn wá nù Umar radiyallahu anhu ó ní bọ́lá náà bò ti fòde wọn sí pé sọ́dá kí ọ̀gbọ́dọ̀ pọ̀ ju iye báyìí lọ àwọn wá ìdẹ̀kùn fáwọn èèyàn àwọn arùn fún wa wọ́n á sọ pé sọ́dá kí kò bá pọ̀ ju bẹ́ẹ̀ lọ ẹnìkan lẹ́tọ̀ọ́ láti sọ pé kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa jọ wọn. obìnrin ẹni tí bọ́lá ń sọ yìí pé wa in aradtum istabdala zawjin makana zawjin wa hun ataytum ihdahunna qintara fala ta'khudhu minhu shay'a ata'khudhunahu buhtanan wa ithman mubina tí bá fẹ́ kọ obìnrin kan sílẹ̀ tẹ̀sí fẹ́ fẹ́ lómi ìdípò rẹ̀ ẹni tí a fẹ́ kọ sílẹ̀ tí ọmọ lọ́wọ́ tó wá dé pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹrù gold lórí ẹrù gold lórí ẹrù gold ilẹ̀ fún sọ̀dá kì í jọ tẹ̀fẹ̀ ọlọ́run lè gbọ́dọ̀ gba nǹkan kan padà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ gba nǹkan kan padà ń bẹ̀ ti fún ẹ ti fún ẹ kí lóbìnrin yẹn fẹ́ lò tó sì jẹ́ wípé èyí tẹ́ ẹ fẹ́ pọ̀ sílẹ̀ o ẹ ti fún ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹrù gold lórí ẹrù gold lórí ẹrù gold ọlọ́run ti léyìí ṣàlàyé fún wa ibi sọ̀dá àti obìnrin lè pọ́ ọ̀tayọ gbogbo bẹ́ẹ̀ sí lérò ẹ̀tọ́ ni kò sí ìwọ̀n bẹ́ẹ̀ báwo á ní wa Umar lọ́fẹ́ wa fòdì wọn sí ṣé wàá lè fòdì wọn sí nítorí wọn bò fòdì wọn sí Umar radiyallahu anhu ó ní gbogbo èèyàn lọ́mọ nípa òfin ṣẹ́ríà àfi Umar tóbìnrin fi borí mi tó nítorí délé òfin tí Umar fẹ́ fi lọ́lẹ̀ kò fi lọ́lẹ̀ mọ́ orí ẹ̀ náà ti sọ pé nínú òfin ṣẹ̀ríà la hadda li akthari sadaq kò sí òdiwọ̀n fún iye ibi tí sọ̀dá kì lè pọ̀ dé. bọ́lá wọn bá ṣe bùkún bẹ́ẹ̀ náà ló ló buwó lu obìnrin tó fẹ́ fẹ́ sísọ dáàkì rẹ̀ ni kò sí límì ṣùgbọ́n àwọn fòkànhá lẹ́yìn tẹnu wọn kò lórí pé kò sí òdiwọ̀n fún pípọ̀ rẹ̀ tí òdiwọ̀n wá sí fún kékeré rẹ̀ ni ibi tí ìyapa ti wá wà nù gbàtà aláwọn kan nínú àwọn fòkànhá wọ́n sọ pé gẹ́gẹ́ bí o ti ṣe sí òdiwọ̀n fún èyí tó bá pọ̀ nínú sọ̀dáàkì náà ni kò sódiwọ̀n fún èyí tó bá kéré nǹkan tá a kàn máa kíyèsí ni pé sọ̀dáàkì kéré lóòótọ́ àmọ́ sọ́tẹ́ obìnrin lọ́rùn torí tí ẹni tí ó ní ẹ̀tọ́ sí kó gba nǹkan bá ti sọ yí pé tó ń ti bó ti ṣe kéré tó mọ yọ́nú sí i tí wàá ti jẹ́ táàmù abẹ́wulẹ̀ gbogbo àwọn ohun tó fẹ́ gbà gbàdé ti pọ̀ gbọ́n àwọ̀ òun sọ pé tóun ọlọ́run fà lùbáríkà sí. apá kan nínú àwọn fọkàn hàn àwọn sọ pé rárá ọgbọ́dọ̀ lódì wọn torí ẹ bí àwọn malikiya àtàwọn hanabiya àwọn sọ pé lódì wọn malikiya sọ pé rúbọ̀ dínàrù. ربع دينار ní ìsìtò wa sọ pé zakat owó téèyàn ní tí ó fi yọ zakat ní one point two million one point two million divided by twenty ní ọmọdéjáde sixty thousand sixty divided by four fifteen so maliki ọsọ pé sọdáàkì ọgbọ́dọ̀ dín sí fifteen thousand eléyàn ní rúbùrú dinar that is quarter dinar torí twenty dinar lèyàn ní táàfin kò ti lówó tó tó máa yọ zakat so àwọn àdìváìdì iye tó jẹ náírà nísìnyí one point two divided by twenty ẹ lọ jẹ sixty sixty yẹn divided by four. láti mọ one over four so àwọn sọ pé sọdáàkì dín sí fifteen thousand lákòjò Abu Hanifa ó sọ pé sọdáàkì tó kéré dín sí asharatu darahim kò gbọ́dọ̀ dín sí lọ́dọ̀ Abu Hanifa àwọn náà sábà sí eré Malik sọ náà ọ̀dà níta àwọn sọ nìyẹn Abu Hanifa ọlẹ́rì ẹ̀rí yẹn ń bọ̀ ọ̀nà ẹlẹ́rì ẹ̀rí tiẹ̀ lọ ó ní ńṣe la dá òde wọn sọdáàkì tó kéré la dá dúró sára ìdákanu mẹ́rin sílè kan tayé anabi sallallahu alayhi wa sallam sílè nítorí pé iye yẹn gangan gangan náà ni tó jẹ́ pé téèyàn bá jí wọ́n ti torí rẹ̀ géèyàn lọ́wọ́ ìgbà tó ti wá jẹ́ pé òun náà ni iye tó jẹ́ pé téèyàn bá jí wọ́n ti torí rẹ̀ géèyàn lọ́wọ́ àwọn wá sí pé iye yẹn náà ló jẹ́ owó tó kéré jù fún sọdáàkì tí ó mú yàn láǹfààní sí abẹ́ obìnrin torí pé oríkèé ni ọwọ́ tí wọ́n gé nígbà tí èèyàn jírò owó oríkèé náà lábẹ́ tọkùnrin fẹ́ máa gbádùn wọ́n á fi iye tí wọ́n á máa jí tí máa sọ gígé oríkèé di ẹ̀tọ́ wọ́n fi sísanrú rẹ̀ ṣe déédéé wọ́n fi sísanwó rẹ̀ láti jẹ̀gbádùn obìnrin ṣe déédéé èyí tó pé téèyàn bá jí oríkèé ọ̀lọ́ sẹ́yìn náà rí kọjọra náà nǹkan tó ṣe pé tó o bá ṣe á kàn sára sọ àti tó ṣe pé tó o bá ṣe ọ́ kàn tí wọ́n jọra wọ́n jọra ọba múru owó yìí wọ́n gé ọwọ́ yìí wọ́n á nírú rẹ̀ náà lọ́sàn-án tó fi máa móbìn lọ torí rẹ̀ ní Ibn Hazm rahimahullah a kọ̀ọ̀bá àwọn màlìkí àgbẹ̀fúyẹ́ ọ̀dà wọn ló ní ìdáhùn tó ní agbára ń tẹ̀rí nǹkan hmm? ara ń tà ń sọ kìyàsù kìyàsù kìyàsù ká máa fọ̀rọ̀ wérọ̀ ká máa fi nǹkan wí nǹkan súnà ṣètọ́n tí wọ́n tẹ̀lé ẹ̀wọ́ bó tòǹtò pé bàbá ẹ̀ wọ́n ti burú jù wọ́n burú so wọ́n ní kó ń fọ́ kò sẹ́rí inú tí wọ́n sọ so ṣùgbọ́n lẹ́sẹ̀ àwọn fọkàn hàn wọ́n yín kàn sọ̀rọ̀ lásán torí wọn rí nǹkan tán lè fi wé wọn rí ibi tán lè fi ọ̀rọ̀ yẹn tì sí wọ́n fi máa ètò kéré jù nù sọ̀dák làwọn náà ṣe lò bá bẹ́ẹ̀ ẹsẹ̀ wọlé ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́ tẹ́ bá sẹ́nu déédéé síbi ike nínú ṣẹ̀ríà yìí wọ́n á sọ nípa sọ̀dák tó kéré torí náà gbogbo iye tó bá ti fóbìnrin tó bá ti tẹ lọ́rùn kan ó ti tó kó ti yẹ kí ẹ sọnù kíkà ló kó sí mi torí rẹ ọ̀rọ̀ àwọn tó ń sọ pé ohunkóhun tó bá ti fóbìnrin kò bá kéré jù bẹ́ẹ̀ lọ tó bá ti tẹ lọ́rùn ọlọ́run fa àlùbáríkà sí so kò bá ti wá pọ̀pọ̀pọ̀pọ̀ ẹnìkan lẹ́tọ̀ọ́ láti sọnù fámìlì wọn gbá tẹ́lẹ̀ ọ̀bẹ́rù kọ́nà bẹ́ẹ̀ bá tún fi kẹ́ fi kún bàbá rẹ̀ ní ti ten million bá sẹ́yìn lẹ́fẹ́ lọ́kọ ni ọkọ bá ní tọ̀ fún tó sọ mo tún sọ di fifteen ọlọ́run fa àlùbáríkà torí kí ta ní lọ́lé ọkọ obìnrin aha ẹ sì máa gbé ẹni tí yóò jìyà rẹ̀ òun náà lọ́yẹ kọ́ jẹ mùdùnmùdùn rẹ̀ àmẹ́yìn tí ń ti jẹ́ ìrẹ́yìn kan wò náà abẹ́ ni so tó máa ṣe sọdáàkì rẹ̀ kọ́ bá ha ìjù bẹ́ẹ̀ lọ what is your own problem tó bá ti ké kéré kéré kéré tọ́lọ́ tí ò lọ́rùn what is your problem so ọmọ ti ní tọ́ tí ò lọ́rùn má fi mùsùlùmí rẹ̀ bẹ́ẹ̀ àdìsí alákọ̀ọ́kọ́ lónìí wọn látọ̀dọ̀ abdullahi ibn amir ibn rabi'a abdullahi gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ amir ibn rabi'a. رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم أجاز نكاح امرأة على نعلين ولا النبي محمد صلى الله عليه وسلم وفواسك yìgì tọkùnrin kan سوق pẹ̀lú obìnrin أم ó mú tó ń ti إن sọ̀dá àti ẹsẹ̀ bàtà ń gẹ́kẹ́ tún sọ alábọ̀tà torí anáàlú lédè lárúbáwá bí bàtà táyì pé jálawọ́tà sálúbàtà bí slippers so ìlọkùnrin yẹn fún obìnrin yẹn obìnrin sì gbà wọn náà Nabi sallallahu alaihi wasallam ó ní igi yẹn ó mu wọn àmúyàwó ẹ lọ ìgbà tó bìnrin ti fara mọ́ tí wàá ti dé. wọ́n ní alimami Tirmidhi olóògbé àdìsí jáde ó sì ní hadithun hasanun sahih àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́gídé ni ṣùgbọ́n wa khulifa fi dhalik àwọn olùmọ̀tàkù wọn láti fi hadithun da'if nítorí pé nìkan bẹ́ẹ̀nu àìsàn gbà wá sọ pé àwọn olùmọ̀ ńláńláńlá sọ pé kò lóòótọ́. wọn lọ lẹ nínú àdéhìí tó gbà wá so wọn sọ pé láti ọjọ tó ti pẹ ìlànà àdéhìí ti máa dàrú máa lójú tí wọ́n máa kí ọ̀kan bọ náà ti pàtì ti pẹ wọn ìgbà àdéhìí gbọdọ rẹ torí de lé ìkọ̀ sẹ́ẹ̀lì náà àdéhìí torí pé kò wá sẹ́ẹ̀lì nínú ẹ̀ àwọn ọ̀rọ̀ míì náà tó wá fi hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kọ́ mọ báwọn lókun ìgbà tóbìnrin bá ti ṣe kínni tó bá ti fara mọ́ ilé ìjọ túmọ̀ sí pé ọwọ́ ọmọbìnrin lọ́rọ́ wà jù nítorí pé òun ní lọ́ọ́lì ọkọ tó bá ti sọ pọ́tì òun lọ́rùn èwo ti yín alábàásí yóò wá fà kíkọ́ rí àwọn alábàásí yìí ó lè jẹ́ àwọn òbí rẹ̀ ń gbà mí ó lè jẹ́ alágbàtọ́ ń gbà mí lórúkọ yìí náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ àti fẹ́yàwó wọn kò rọrùn má báyìí nítorí àwọn lísì burúkú kan tí wọ́n gbélé ọ lọ́wọ́ wọ́n lè sọ wọ́n lè gbé lísì oríṣi méjì fún ọ ní lísì tó fún ìyàwó rẹ ni lísì tó fún fámìlì ni tó bá fẹ́ fòlfìlì lísì yẹn kọ́nà ń gbà mí ọba lówó ọmọ ọmọ lára rẹ tó bá fẹ́ fòlfìlì lísì wọn yẹn àfáà hundreds of thousands ló ní láti jáde lápò rẹ̀ kò sì fẹ́ kàn àwọn ẹnìkan ní kọ́ lọ́ mú wa ọba àyáwó ọba àjíwó wọn bá sì ṣe sàrà fún ọ kọjá ti kó àwọn kan jọ torí pé jẹjẹjẹjẹ àwọn làwọn tó kó wọ́n lọ sọ́pọ̀ ọ̀fẹ́ sí kínní ọ̀fẹ́ fọmọ àwọn ìyẹn máa kíyèsí o táwọn lísì burúkú tó bá ti lọ wúwo burúkú kò sí tàbí ṣùgbọ́n pé yóò bí gbèsè ayé burúkú fọmọ nílé ọkọ nítorí pé gbogbo pọ́njú gbogbo òṣòro tó ọgbà pàdé níbi àti kó àwọn nǹkan tán láwọn fẹ́ gbà ìjọ ò ní yé máa rántí títí láéláé ó ṣeé ṣe kọ́ yẹ́pẹ́ lómi fi ń ṣìwà ògán sí ìyàwó rẹ̀ wọ́n á sọ̀rọ̀ tó ń bá gbẹnu sọ̀rọ̀ ibi títà làwọn òbí rẹ̀ tọ̀. nítorí káwọn mi náà ṣe àwọn ní ìsìn ó lé lọ́dún márùn-ún èsì san gbèsè líìsì dìsì sẹ́mi pé ọmọ rántí nítorí de eléyìí ọ̀rọ̀ obìnrin lọ̀rọ̀ wà ẹ sì rí i pé àwọn ọmọbìnrin náà pọlọpọ nínú ti gbọ́ bẹ́ẹ̀ wọn èkúnu ó lè sọ fáwọn òbí pé kí wọ́n yọ lẹ́nu so nígbà wọn bá jọ gbọ́ra àwọn eré lórí lọ́sàn-án wọn náà mi ọjà àwọn òbí rẹ fóònù ọ̀rọ̀ yẹn pátápátá wọn náà kí nǹkan ìbànújẹ́ náà ní pé àwọn náà wọn máa sábà tún wà disappointed lọ́wọ́ ọkùnrin nítorí pé ọkùnrin tí wọ́n wò haranharan nítorí pé ọba afẹ́fẹ́ ìyàwó ni by the time tóbìnrin bá ti bọ́ sí lọ́wọ́ tán tára rẹ̀ ti balẹ̀ lótìrí kékeré fífi máa ń dá àmúsí náà nù kí wọ́n lọ sí wàhálà kọ́dà kan ọlọ́run ni mọ́tì jẹ gbèsè àbí òye tọ́lẹ́ pé rúdù lẹ lómi kò ní sọkọ́bọ̀ ẹ wọlọ àyè mọ́yé incident pẹ́pẹ́ lómi ní sìn ọkàn lè wo sùnsùn kọ́kàn kọ́ ọmọ ọlọ́mọ alẹ́ ṣé a sọ pé ẹ ohun òròpó máa kọ̀ntínú pẹ̀lú relation yìí máa á kí ló ń tẹ̀ ní kọ̀ntínú. ẹ ọ̀n bízì ọ̀n láwọn kankan wájú kí ló bízì kí ló níwájú ìkà ọ̀daràn ẹ wá rí i pé ń ṣe ọ̀fẹ́ ọmọ yẹn nígbà tó fẹ́ ọfẹ́ fi ṣe practical experiment a'udhu billahi minash shaitanir rajim èèyàn mọ̀lélẹ́ yẹn ìmọ̀ ṣe bọ́ọ̀lù wọ́n fẹ́ máa bó wọ́n máa ṣe rézì bọ́ọ̀lù tó máa rézì ẹ̀ gbé so lọ́rọ́ ti pé amáàna jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ọlọ́mọ jókòó kọba arọkọ gidi tí ó tí ó dì mú wọ́n sì máa ní ẹ̀rẹ́ pé kò dáa kí lọ kí lọ láti pọ fẹ̀ sí. torí pé ẹlòmíì wọn ọba ọmọ rí òun sọ òun ọ̀fẹ́ gbọ́n lápá kí ó lè máa two thousand sẹ́yìn ò tí ì rírí à ẹ wá wòran ṣẹlẹ̀ à tí igi fẹ́ já tí obìnrin tá sọ pé òun símá òun símá òun are disappointed all these years òun ò jẹ́ kọ́bọ̀ sọ̀dá kí gan ẹ máa gbọ́ statement o sọ̀dá kí gan òun kọ́ lọ́sàn bàbá òun lọ́sàn bàbá ọmọbìnrin ńlọ bá ọkọ ọmọ rẹ̀ san sọ̀dáàkì ìgbà táwọn sì tún délé ọkọ tún gbọ́ ọpẹ́ tó dá láti pé ọ yà mí lówó and now for more than twelve years ọkọ ọ̀dáwò padà ẹ dákun aláyọ̀rọ̀ ọ̀láìka annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tó ìyàwó wa ló fẹ́ ṣe kólọ̀ owó tí sẹ̀rí àṣọ kókó wọn dá padà fún ó ń sọ̀rí pé òun lówó kẹ́tò tún fẹ́ dá padà fún mọ́ nítorí pé ó ti dọ́gbọ́n tún gba owó fẹ́ kí bàbá òun náà lọ́gá ó ti <laughs> dọ́gbọ́n gbà padà kò sì sọ́wọ́. bàbá ni ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ kọ́ńkọ́ ó lóun ọ̀yáwó lọ́dọ̀ ẹnìkan o òun ọ̀yáwó lọ́dọ̀ ẹnìkan tòun torí de eléyìí wọ́n gbọ́ owó tòun gbà tó ti lóun ò sí máa ẹ̀ ẹ́ sì bó kàn náà ọ̀rẹ́ ẹ̀wọ̀ yàwó ṣé wọ́n ti dáwọ́ yẹn ah tó bá ti lóyún òun ọ̀bá yáwó tó bá pàdé ń jẹ́ pẹ́ndé tó wọ́n sàmì fún èlò àlọ́ o two thousand la ilaha illallah kì í ṣe pé wọ́n lọ túbọ̀ ní two hundred thousand ike bóyá ìwà mi tí ọ̀dà àbí òye ọ̀dà gbà má bínú two thousand ó tún wá gbowó padà ìyàwó kó jáde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á nítọ̀ ọkọ ẹ wá gbowó wọ́n á ra sún ẹsẹ̀ ara ń sún ẹsẹ̀ ara ń sún ẹsẹ̀ ọ̀dọ̀ adé ẹ mẹ́tì ẹ kó fún jẹun mẹ́kọ́ nígbà tó wá gbowó wo àkọ àpò là á kọ wó kọ́kọ́ kọ àpò nù tó bá ti kọ àpò wá sọ tó bá rẹ sọ wọ́n á ní ẹ tó fẹ́ sọ pé ẹ̀yin ọmọ àwọn tó ní bùkátà sí sàrà <laughs> àwọn akẹ́kẹ́ bíi ilé ibi tí ti ń pín sàrà àbí <laughs> ẹ̀yin ọmọ àwọn tó ní bùkátà sí sàrà ẹ òun kó fún yín pípẹ́ bó ń pè fún wa ah, bàbá lọ dúró lẹ́nu mọ́ṣáláṣí olùkọ́ two thousand rẹ ọ̀ká kankan. ẹ̀yẹ́ máa wóró àwọn wà burúkú bá wọn. ókè ìwọ by the time tó ti fẹ́ yàwó ni ṣébí wọn náà kàn máa ṣe imagination bó wọn ṣe máa lọ́ọ́ mọ́ náà rí. náà wọn náà ti di bàbá. even nga ọmọ tó ti ga dé jìkà rẹ̀ sẹ́ni tọ́lọ̀ wọn ọba tó fi sàánù rẹ tí wọn náà fi ń bẹni ọlọ́mọ ló fi ẹ kó tún máa pé two thousand kan ó ti gbà bá ó lọ gbà so wàláhì téèyàn bá rí wà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wò èèyàn sì máa bá àwọn obìnrin sunkún ilé ọkọ ilé ọkọ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwà wọn ọ̀dà torí ẹ̀ náà là ń ṣe sọ pé ká ṣèyàn ní olè sàmì lérò tí wọ́n ń ṣe sí àwọ̀ rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ kí àwọn ọkọ ọmọ rẹ̀ ọmọ ṣe fáwọn náà ká ṣèyàn ní olè sàmì torí kọ́ da lọ́pọ̀lọpọ̀ wọn à níbẹ̀rù ọ̀lọ́ tó ìdí eléyìí sọdáàkì obìnrin bá béèrè ní tó kéré. So ó dájú pé nítorí òun fojú sùn ga ju owó yẹn lọ tó ti pẹ́ tọ́ rẹ̀ ni o nítorí òun fojú sùn ga ju lọ́nà pé ah alihamudulilayi èmi náà ni mo á sẹ́ni débi pé ń lọkọ lónìí ah kí n má pé ń gba nǹkan tí ó gun ọkọ̀ yìí lápá kó lè bá a fi nífẹ̀ẹ́ mi dáadáa bàtì eh, eh, obìnrin wa disappointed tó bá rí i pé ìfẹ́ tó kó fóònù handset rẹ ló fún abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí pé gbogbo èèyàn nísìn ansẹ̀ ti ń bẹ lọ́ọ̀ni tak tak tak tak tak tak tak ìyàwó ń sọ̀rọ̀ pé wò ó má ti dà mí láàmú gbogbo. àbẹ̀yẹ on browse tani bá browse náà ẹ bá wọn ọ̀daràn kan ní lórí kíní tí ó yóò di obìnrin náà lọ́nà. òkè tó máa ń sọ pé lè yẹ rẹ̀ ń rùn ó wà disappointed ṣé èyí ń bọ̀ ńkọ́ màláìkà ṣé màláìkà ẹni ti ń bọ̀ so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin máa wà disappointed. ìdí nu tó fi jẹ́ kóbìnrin náà ní ìsìn òun náà ti gbọ́rọ̀ àwọn àdéhùn yìí tó ti pé kò fẹsẹ̀ rìn lọ kò túmọ̀ sí pé kò gidigidi lọ fẹ́ o òun náà ti gbọ́rọ̀ àwọn àdéhùn á sọ pé nǹkan tó ń kàn fẹ́ ni pé kọ́kọ́ òun fún ní mushaf tó wá ti fún mushaf ó ọkùnrin sì gbòòrò lè wá à bó ṣe sọ pé mushaf yẹn imú yóò ti rẹ̀ láì kọ̀ǹtró ọgbà mushaf àbí madam mushafa ọgbà afa ara gbé mushafa ó tún gbé lọ́wọ́ méjèèjì ó ní sọdáàkì rẹ̀ nígbà tí ọmọkùnrin bá wá yíwà padà lóòótọ́ obìnrin ọ̀ expect sẹ́mẹ́ntì máa ṣẹlẹ̀ ó lè gbé mushaf yóò ti gbàgbé pọ̀rọ̀ lọ́nlọ́wọ́ àbẹ̀ wàlẹ́ ò lè sọ́nù.

dáadáa hal jazaa'ul ihsani illa al-ihsan ẹ rántí láàrin ọkùnrin àti obìnrin obìnrin lẹ gan wọn lẹ so wọn ń bùkátà àánú tayọ ọkùnrin sọkùnrin so tí wọn bá ti wá jẹ kí ọdájú ńlọfin bá ṣe ìwà kà ńlọwọ àánú ẹ̀mí rẹ gbogbo dáadáa tó ń ṣe yẹn ó fi dáadáa pàdé rẹ̀ yóò padà máa kábàámà pọ̀ ń fẹ́ ọ. irú rẹ̀ ní sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láyé nì ọlá nǹkan bànújẹ́ tẹ́kẹ̀ yín gan tẹ́ fẹ́ gbèjà gan ẹ̀ ní máa tẹ́ so torí délé yìí tí sọdá àkìbá kéré tóbìnrin bá sá ti fara mọ́ ọlọ́run fàlùbáràkà sí. adísìmí ti tẹ̀lé lẹ́yìn. وولد سهل ابن سعد الساعدي رضي الله عنه ونزوج زوج النبي صلى الله عليه وآله وسلم رجلا امرأة بخاتم من حديد قال النبي صلى الله عليه وسلم أوفي بنك obìnrin لولي صداقي ọkùnrin أبو عبد الله الحاكم an-Naysaburi wọn ló gbé jáde ó sì jẹ́ tarafun min al-hadith al-tawil al-mutaqaddim fi awa'il an-nikah ó jẹ́ ìpín kan nínú àdéhùn tó gùn gan-an ìfẹ́ arántí obìnrin tó múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam kálẹ̀ bò ń fi rọrùn fáànàbì inú rẹ̀ ló ti wá ṣùgbọ́n àdéhùn yẹn hadith tó fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa ni àlèmá muslim náà gbé jáde so wọ́n ní bẹ́ẹ̀ náà ṣiṣẹ́ tàbí abdullahi alhakim tó ṣe nítorí kó gbé jáde nínú almustadrak almustadrak ìtumọ̀ rẹ̀ ní almustadrak ala sahihayn tíra tó ṣe pé mo fẹ́ fi pàkíyèsí àwọn olùmọ̀tọ́kọ sahih bukhari àti tọkọ sahih muslim báwọn àdìsí bọ́ ọmọ yín lọ́wọ́ gan tó yẹ kẹ́ fi sínú tó rà yín tẹ̀ fi bẹ̀ eléyìí sì ń bẹ nu mùsùlùmí tòkí á ní ìtumọ̀ kọ́ bọ́mọ alọ́ kọ́ bọ́mọ alọ́ á di mú dáadáa tí ó lè bọ́ ọ̀dọ̀ ìwọ ló ṣàṣìṣe tóró ti takò condition tó fi lélẹ̀ nù tíra rẹ̀. tọ́ arábìnrin yẹn ìgbà tó múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam pọ́ùn fi rọ̀ fún ànàbì ó wò látòkè délẹ̀ tí ó wù ó gbójú sọ́nà àbòmí àwọn sàábà mọ̀ pé kó ẹnìkan fi sọ pé ah tí o bá wọ ànábi ó wù mí o sọ ẹ mọ̀ pé wọ́n ní ẹnu nìfà wà tí wọ́n bá pa mára yọ̀bọ̀ ọmọ ọlọ́ọ̀ni ó wù mí o ok kí á lọ ní sọ̀dà ó ní ìbora mi yìí anabi sọlọ lọ àìsàn náà ni tí wọn bá wá fún kí ni wọn máa fi bora ma torí asọkan tó ní láyé nù kì í ti pẹ́ sọ̀kọ́ asọkan tó ní láyé lọ́rùn nù àti ìdọ́rùn ẹ̀hẹ́n inṣàlá tọ́lọ́mù bá ní kọjọ́ máa lè jẹ́nà ṣẹ́fẹ́ mà wọ́n lẹ́ni tí ò ní ní tó àwọn ẹlẹgbẹ́ rẹ̀ láti yóò ní tó pọ̀ tó gbogbo ilé ayé yìí lọ́nà mẹ́wàá kì í máa ṣe gbogbo street yìí kì í ṣe gbogbo òlú yìí yìí máa ṣe gbogbo ìpínlẹ̀ yìí yìí máa sọ̀rọ̀ nàìjíríà rondo yìí gbogbo ayé yóò nítorí rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá ẹni tí ò ní mí nǹkan tó pọ̀ jù ẹ dákun ẹjẹ́ àṣìṣe ọmọ àlùjànnà torí pé ìyá burúkú náà gbogbo ayé yìí tẹ́lẹ̀ náà ká pé gbogbo rọlé ayé pàǹdùkú rẹ̀ pàǹtí rẹ̀ jàǹkáwọ̀ rẹ̀ náà rí kójọ eh, gbogbo bó ti lè wù kó tóbi tó ò ní mọ ju yàrá kan lọ tẹ̀wá wá dúró ọlá tọ́lọ́ ó kó fún yàrá àlùjànnà torí ẹ̀ tó o bá fún lásọ tó o dàbúra yẹn ọ̀bọ̀ òwò nìyẹn náà ó lásọ míì ó kì í lọ sílé kọ́ lọ wò wò bóyá o lè rí nǹkan kan fún ọkùnrin yìí lọ sílé ọmọ bó ṣe fi létí kò sí nǹkan kan but ọ̀rọ̀ ò ṣe yẹ bó ṣe ní kọ́ yọ òun ò túmọ̀ tó bá náà ó lè ṣe nǹkan tó wọ́n lérò ó délé tá ìdílé kó wọn bá kó owó ti sọ̀kalẹ̀ sínú ilé ńgbà tó lánàá bìnrin lọ́wọ́ wo ọkùnrin yẹn délé bó ṣe fi lé sí lọ́ba lé there is nothing to present ó tún padà wá òun ò ní nǹkan kan ojú rẹ̀ sì ti wà lára obìnrin á ah, àwọn obìnrin ìgbà yẹn wọ́n ní ìmánì ẹ̀wà níyàn tó náà bá wa ọ̀gá gbogbo apátápátá lọ́fẹ́ kàn wọ́n jẹ́ ìyàwó fún ìran àwọn ń tẹ̀sẹ̀lẹ̀ ẹnìkan tí ò fọkàn sí tí ò tẹ́lẹ̀ àbí èyí wa jọba tẹ bùn nínú ọkùnrin ọ̀hún ẹ wá tó tẹ bá wò nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkùnrin yẹn náà wà á dá márùn pé èmi ń fẹ́ ẹ sẹ́yìn fún àwọn obìnrin tí wàá nísì yóò ti fojú kó mọ́lẹ̀ látòkè délẹ̀ tí ó ti wọ ìwọ wọ. wọ́n ń sọ̀rọ̀ ike kẹrin oníwo kó wá kẹyìn pa ìgbóná wa ń tàbí mẹ́yìn péré ni. so wàlá òní máa ń torí òun fẹ́ wà ìjẹ́nà ni kì í ṣe ayé làwọn ń wò. èrò tiẹ̀ náà ni pé ókè mọ́nẹ́dì ọba ti fi hàn kánẹ́dì bá sì fi lè lọ́wọ́ sẹ́nikẹ́ni tó bá fẹ́ fi hàn àwọn sàhábà rẹ̀ òun ò sì fẹ́ ìgbàgbọ́ obìnrin yẹn nù torí ẹ̀ sáà rí bẹ́ẹ̀ máa láyé nù sáà rí bẹ́ẹ̀ rárá ni ẹ ẹ lákùn ṣe ẹ̀yin ní ká ẹ fẹ́ hàn ṣé wàá ní mm, mm, mm, ẹnìkan ní bá ní ara la tó èmi fẹ́ ẹ bá ní ọ̀dà ọmọ wa yóò fẹ́ ọ bá òfin lọ́mí ń dájú abojugun lábẹ́ etí abẹ́ ìgbà ọkùnrin gbọ́ tí ó sì kò ná wọn. so báyìí ṣe rí lónìí màtíríà làwọn ń wá kéde tó wà lọ́dọ̀ Allah torí ẹ gbogbo àwọn ìrìwà ayé àtìtọ́ wá nípa àdéhùn ẹ ní rí bìkan tóbi nìyẹn ti tó ti rọra yín mú tó ti rọra yín nu pé pé ń fẹ́ ta ni ẹ tún máa gbọ́ gbogbo ìtàn ìgbésí ayé ọkùnrin ló tún wá ń bẹ̀ ọ́ pé ẹ ò nídìí aṣọ kan náà lọ. ẹ̀yẹ wo ló ní ìbá yìí obìnrin ó lọ fẹ́ ọ́ ó sì ti rí i pé wọn náà rọra ń gunrú àwọn maṣíìnì rọ́ńdọ́rọ́ńdọ́ tí máa dáhùn so yóò tún àwọn béèrè pé ṣé ẹ ti kọ́lé ṣé <laughs> owó rẹ ló fẹ́ fẹ́ ni àbí wọ̀ ọwọ́ kó o ti ní machine ọmọ gbé lọ bí tó bá fẹ́ lọ ṣé inú rẹ̀ fi ẹ kó dùn lọ́dún máa sọ pé ẹ ṣe ti kọ́lé ni àbẹ́ mi ti kọ́lé ọtí ṣe ti ralẹ̀ èyí ti ralẹ̀ mẹ̀kúnnù lèmi ọ̀nù ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù kọ́ là ìyẹn wo torí pé lẹ́bù tí wọ́n wà yẹn pẹ̀lú àpèjúwe tá a mú àyè ó fi hàn ìkọjá sísọ lẹ́gbẹ̀ẹ́ bí sàhábà yẹn ti wà nípa ilé ayé kò ní nǹkan kan láyé yìí tó ju aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ aṣọ nǹkan àánú ọlọ́ọ̀ni tí èèyàn mọ́ba máa rìn wòwò because kò tiẹ̀ tún sọ pé ókè tí mo bá ń fún lásọ màá bọ́ wòwò ẹ jẹ́ kó bàtà mi fún kò dájú kó tún ní bàtà kò dájú ókè so possible ká kọ́ láago náà ẹ̀yin pé ń jò ga láago dé mo kó yé wa subhanallah alazim ó tún súnmọ́ pé kí aṣọ nìkan ló ní kò ní fìlà bẹ́ẹ̀ ni nítorí pé tó bá ní fìlà kò sí nǹkan kan tó lé níbẹ̀ tí ọ̀dà máa fún fìlà mi it was mentioned ó túmọ̀ sí pé fìlà gùn sí allahu akbar kabir ẹ jẹ́ àwọn adúpẹ́ fọlọ́n ẹ rí i pé lónìí sasawa ni ò lásán mẹ́wàá láyé yìí àwọn sàhábà tí wọ́n jẹ́ aṣíwájú fún wa ọ̀pọ̀ wọn ò níjà ṣọ̀kan lọ láyé nínú ló fi jẹ́ pé ńgbà tí wọ́n bi anábì léèrè sallallahu alaihi wasallam pé tá a lè máa fa ṣọ̀kan sára ṣe sọ̀lá anábì ní irú béèrè wò rè tí ìtọ́ pọ̀ jù nínú yín wa níjà ṣọ̀kan lọ láyé bí tó béèrè lẹ́ ń béèrè táàmì kẹ lọ jalè aṣọ míì so ẹ wá wò lónìí kọ́dọ̀ ojú ó tún máa ti àwọn èèyàn lónìí láti jẹ́ pé aṣọ tó ń wọ̀ lánàá ló ń tún wọ̀ lónìí. àbẹ́ ẹ̀kọ́ ni kọ́dọ̀ lómi rẹ̀ ti bá tiẹ̀ débi pé ọ̀tọ̀ ní tàárọ̀ ọ̀tọ̀ ní ti ìrọ̀lẹ́. àwòrán mi lẹ́yìn mi kó àwọn tó ń pààrọ̀ bàtà bí aṣọ. so ẹ rí i pé ńgbò làwọn sọ hábà wà kó làwa ń lọ. ìgbà tí ọkùnrin wa ń lọ ti ń bọ̀ ti ń lọ ti ń bọ̀ wal khatama min hadid lọ́wọ́ nǹkan kan wá ó dà kó ṣe pé òrùkarin ẹ máa wọ òrùkarin haramu ní ká lò ó nítorí pé anabi sallallahu alaihi wa sallam ó sọ pé òrùkarin òrùka ṣẹ̀tánì haramu ní ká lò eŋti ọ̀tọ̀ ká lò tí ò dáná nǹkan o wọ́n ní kó lọ wá wá kó má jẹ́ kan mọ́bìnrin lọ kò fi nǹkan lẹ̀ kò tún rí mu wá ọ̀dà ànábì aláàánú wọn ni ṣé ọmọ nǹkan kan náà alukurani àbọ̀mù náà kó lè jẹ́ pé àwa náà láyé sí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ a lè fẹ́ ba chance tiẹ̀ jẹ́ fẹ́ lómi àbẹ́ ẹ̀kọ́ ni wípé anikọ lọ wá nǹkan kan ò rí nǹkan kan mú wa àtúnikọ lọ lórí ṣé wọ́n lè di obì mú kí ni wọ́n awọ bára dà fún àwọn tiẹ̀ wọ fẹ́ tiẹ̀ mo rò pé yé torí kó àtòsí pọ̀ láyé ni táwa ni tà nábì ta lọ tá nábì gbogbo àwọn sọ̀hábà kò sí torí ẹ̀ là nábì ti sọ̀pọ̀tì ẹ̀ ṣé nǹkan kan wà lọ́dọ̀ rẹ̀ náà Al-Qur'an wọn ni bẹ́ẹ̀ ni súra báyìí àti súra báyìí àti súra báyìí anábì wa ni ṣé ọkàn máka tí wọn bá gbé fún ọ nínú ibi tí wọn kọ sí ni àbọ̀ ha sórí ó ní àmọ́ ha sórí ni wò yàtọ̀ ní ìsìn o wọ́n tó ẹ gbogbo orí rẹ àforin fújì Bob Marley ní làwọn orin tó Michael Jackson ní làwọn orin burúkú tó kórì rẹ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ bí ìtọ́jú pé ọ̀fọ̀ tí ń bẹ lórí rẹ̀ ó kọjá ayé alukurani tó há tòun á sọ ìpètò pẹ̀lú gọ́ọ̀lọ́ ọmọ yìí yóò di ìyàwó rẹ̀ tó bá yẹ kó ọba hàn kankan ní alukurani wọn ni ẹjọ́ jẹ́ ìyànṣẹ́ méjì kò sí nǹkan tọ́jọba àwọn wọ́n ní sọ mọ́ọ́kà tí wọ́n bá gbé ibi tán kọ́ sílé ọlọ́wọ́ ni àbọ̀ àsòrò ló hàn sórí ni ànábì wa ni zawwajtukaha bima ma'aka minal Qur'an mo fọmọbìnrin yìí fún ọ o pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà ni pọ́ ọmọ ti kọ́. àwọn olùmọ̀sọ yìí pé kì í ṣe òrùka irin làǹdàbì fífi fún un eŋti ń bẹ lórí rẹ̀ náà kúránì lànàbì fífi fún kí á ló dé nígbà tí sáàlì ní sáàdì ní sàrídì tí ó gbàdé sí i wá òun sọ pé ànábì obìnrin fún ni pẹ̀lú òrùkarin wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ntí ọba ṣẹlẹ̀ ló fi ṣàlàyé àdéhìí fún wa torí pé tó bá bẹ́ẹ̀ náà ànábì ọba tún gbà wọlé ètò túmọ̀ sí pé sọ̀dá àti lè kéré kó tiẹ̀ mẹ́jà máa ń kankan tóbìnrin bá sáà ti fara máa ń kọ́ ọlọ́run falùbáràkà torí gbogbo àti wọn sọ pé lọ wá nǹkan kan wá kọ́dà kó sóòrù kárin obìnrin ọ̀sọ́ fún èmi kọ́ òrùka góòlù ní kọ́ wá wá kọ́ sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé dídákẹ́ rẹ̀ yẹn àti gbèsè kù tẹni tó ti fara mà tó bá yẹ kọ́kùnrin yẹn bá rí òrùka rin mú wá ni kò bá jẹ́ sọ̀dá àkìrọ̀ gbogbo ẹ gbogbo ẹ kí la nílò ìyọnu obìnrin adétì ọwà túmọ̀ sí pé a gbọ́dọ̀ so igi láì sórùka òrùka méjì ọkọ mu kan ìyàwó mu kan kò sínú àṣà mùsùlùmí àṣà àwọn kò fáà àwọn kẹsẹ̀ rí wọn á sọ pé àwọn afáàní ti gbà wọlé torí àfíìsì ìlítẹ́mí wàlẹ̀ òkà tẹ́mẹ́ni ní hadì lọ wá nǹkan kan akọ́dà kó sòrò káàrin á sọ pé gbàkúgbà làwọn afáàní gbà wọn torí pé olódo ni wọn. nítorí pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìyàwó mélòó là ànábì fẹ́ kán fò káwọ́ sọ́jọ́ exchange òrùka ìgbà tọkùnrin yóò sì rórùka mú wa tí wọ́n sòdì àbí wọ́n sọ yìí tí wọ́n ní kó mu wá kó fi sí àwòrán lọ́wọ́ ní òrùka ṣe tán kàlà ànábì wí bẹ́ẹ̀ ni kẹ́ni máa pé tó kéré jù tó kéré jù tó kéré jù lè jẹ́ sọ̀dàkì ó fẹ́ kó ṣe pé kọ̀tọ́ká lò ṣé kọ̀tọ́ká lò ó túmọ̀ sí pé kọ̀tọ́ká ni wọ́n bí lérè nínú ṣẹ̀ríà kọ̀tọ́kọ̀ ló ń ká sótúmọ̀ sí pé kọ̀tọ́kọ̀ ni bíi kéènù. bí òrùka gold bí kọ́pù gold bí abọ́ gold ìwọ ọkùnrin lé ní tó a túmọ̀ sí pé ìgbà tó o ti lè lo ọ̀gbọ́dọ̀ ni rárá torí tó o bá ní owó lóní tó o bá sì lówó wàá sèwé títí di ijọ́ pọ́njú ijọ́ wàhálà kan ọ̀kan lọ gbé ta ni tó lọ́rọ̀ a máa náwó tiẹ̀ so tó o ní ìsìn òrùka rin kọ̀tọ́ka lò kí ló sọ pé kọ̀tọ́ka ni. àwọn lè lo náà kọ́ lọ ta fáwọn alágbẹ̀dẹ káwọn ọmọ tí wọ́n bá fi rọ àbí ẹ̀yẹ wa ó sì gbowó rẹ̀ ọ̀dà sápò tẹ́lẹ̀ ìjẹba lọ́sẹ̀ òfin ọlọ́run àbùkátà òrùka àgbéyàwó kò sí tó burú tó bá ra òrùka àbùyàwó rẹ̀ tí a máa lò tí a máa fi soge fún ọ àmọ́ pé òun ní ìwọ náà ní ẹ wá máa fi sàmì i love you i love you ìyàwó rẹ gbogbo gbà ẹ wá máa wọwọ rẹ pé ṣé èsì kò ti yọ wọn náà máa wọwọ rẹ pé ṣé èsì kò ti yọ tó bá ti lè yọ báyìí ìfẹ́ ti do ìfẹ́ ti bó mi nù ah wàláyé ọlọ́run máa fi kálukú ṣe máa ronú ilé ọba dàrú nítorí pé òun rò ká lọ́wọ́ rẹ má kékin ó sì rò ká fún ọ àmọ́ kọ̀ọ̀kan fò ká tọwọ́ ni dákú máa jẹ́ ká sójà rẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó ní ìfẹ́ ti tán ọkọ òun ti fi hàn pé ìfẹ́ ti tán lọ́nà kìí ti ẹtún sòrò ká ó ní gbogbo fọ́tò táwọn yà fọ́tò kàlàmbà nífa táwọn yà ń jọ gbéyàwó ó ní gbogbo ẹ̀ lọ́kọ ti yọ kó nu albọ́m ìdáàkọ̀ ẹ máa wo ẹ máa wo àwọn tẹ̀síìrì burúkú ikú gbòó ti yọ àwọn fọ́tò burúkú kó nu albọ́m. so ó ti fi hàn pé tẹ̀tí tàn ìgbéyàwó bá sì dàrú lóòótọ́ kọ́ ló ń sànù wa sáńbẹ̀ yín fọ́tò ó yà tẹ́lẹ̀ náà torí òrùka tí wọ́n ní kí sọ̀hábà yẹn lọ wá wá ìgbà tí ò sí nǹkan kan tó rí mú wá náà ni wọ́n ti dárúkọ òrùka tí ò já nǹkan kan yìí kódà kó mú wá bá fóbìnrin fún ó túmọ̀ sí pé sẹ̀rí ọgbà ká fẹ́yàwó lórí pé kò ní sí sọ̀dáàkì sẹ̀rí ọgbà àmọ́ sẹ̀rí ọ̀bínú sí kí sọ̀dáàkì yẹn kéré lópin ìgbà tóbìnrin bá ti ṣe kí ni tó bá ti yọnu sí wàá lọ sọ ara rẹ o kọ́ máa jẹ pé wọn náà lọ́ọ́ máa fẹnu wa rọ́ọ̀fù o nítorí pé tí ọba fún sọ̀dáàkì tó kéré kọ́ máa jẹ pé wọn náà lọ́ọ́ máa fi bù torí pé òun fi sàánù rẹ ni o ìwọ náà lọ́ọ́ àmọ́ fi bù kékeré ni ọ̀pọ̀ lọ́ba dùn ta ló gbọ́ pọ̀ jù kéènì three hundred kọ́ la sanjọ́ tá a fẹ́ wọ̀ ìwọ náà lè ó sì san thirty thousand fẹ́ lomi sẹ́wọ̀n pé wàá lò sò wàá lò sò tọ́lọ̀ ń bá séèyàn lóore kan èèyàn máa ń mórí yẹn títí èèyàn fi kó láyé ẹ má lò ó láti fi máa ba onítìyìn lọ́kàn jẹ́ torí ẹ̀ náà la sọ fáwọn obìnrin náà pé má tàn rẹ̀ jẹ ọ bẹ́tà tí wọn náà gba àkàtì ọtí ọlọ́run torí àwọn obìnrin náà kàn tún lè lọ dá wàhálà lẹ kó sọ pé èlò ló fóun tẹ́lẹ̀ náà sẹ́wọ̀n kọ́kùnrin náà sọ pé èlò lọ lọ́gbà ńjọ́ náà ẹ ọ̀rọ̀ eléyìí kọ́ là ń sọ iye tó ọlọ́gbà mọ̀ fún ọ so based on that o lè lẹ́nu ọ̀rọ̀ àmọ́ ní ìsìn tí wọ́n bá sọ pé ń tọ́ fẹ́ ni bí gómìnà sọ pé fifty thousand ló fún un ọkọ wa ni ah five thousand money ní kò burú fifty minus five because to forty five ọjà mi ni forty five thousand ẹ sì máa bá gbèsè ayé yín lọ bẹ́ẹ̀ ó sì máa sìn yín ọmọ san díẹ̀ díẹ̀ ọmọ san díẹ̀ díẹ̀ títí owó yẹn ó fi pé ó sàn ju kẹ́ máa tanra yín jẹ lọ kọ́sọ́ kó tó bá ti san five hundred ó ti tú ọ wàrà wọn náà lọ́ọ́ padà tún á da lérú ilé ìjẹba torí lábẹ́ òfin ọlọ́run sọdáàkì lè jẹ́ gbèsè lọ́rùn ọkùnrin àmọ́ ọkùnrin wo ẹni tó bá níbẹ̀rù ọlọ nítorí pé ọ̀pọ̀ àìmọye iná jẹ́ pé wọ́n fà wọ́n sí kóòtù ọlọ́run yẹn gan ni máa dùn máa wọn ó ti mọ̀ pé wọ́n ní fà wọ́n sí kóòtù ọlọ́ so torí de léyìí tí ìyẹn bá níbẹ̀rù ọlọ́run sọdáàkì lè jẹ́ gbèsè lọ́rùn rẹ̀ mgbe ti jẹ́ pẹ̀tọ́ ìyàwó náà ni wọ́n máa san fún díẹ̀ díẹ̀ wọ́n máa fún fún títí tó fi sẹ́ta. hadith tó tẹ̀lé léyìí ó náà ní ẹ̀rí alimami abu hanifa rahimahullah èló la kó ń sọ pé sọdáàkì tó kéré jù gbọ́dọ̀ jẹ́ ten dirham ẹ̀rí rẹ̀ ni. hadith látọ̀dọ̀ ali ibn abi talib لا يكون المهر أقل من عشرة دراهم فذاك يقول الدنس قبر مواو درهم هو فدكة قبر الدنس درهم مواو الإمام الدار قطني له قوى شو كي صور نبي أورتان علي ابن أبي طالب رضي الله عنه وفي سنده مقال رسم بلوري عن كان قوى tó ń ti kọ́rọ̀ àlì náà ni tọ́ba yẹ kó fẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ àlì kọ̀fẹ́ rí bẹ́ẹ̀ torí kìí sùn lànà bí. síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń bẹ lórí apá kan náà ń tọ́ gbàrà kọ̀fẹ́ rí bẹ́ẹ̀. torí de eléyìí báyìí òfin ọ̀hún ọba ìrọ̀rùn ló bá dé àwọn ẹrú ọlọ́run tó fẹ́ lò àwọn ẹni kó mójútó àgbọ̀yé wọn kí wọ́n wá gbìyànjú láti máa fìbẹ̀rù ọlọ́nkan rọ̀ wọ́n kí wọ́n sì gbìyànjú láti yọ ojú kòkòrò kó náà rọ̀ wọ́n nínú tó da ayé yìí jẹ́ jù wọn là ní bẹ̀rù ọlọ́run àtòjú kòkòrò pàápàá nípa ọ̀rọ̀ afẹ́yàwó àfẹ́yàwó kò sí bẹ̀rù ọlọ́run ẹ̀dọ́ ọlọ́run kan lélẹ́yìí náà ìdùnnú lòun náà fẹ́ nù ìṣe ayé rẹ̀ kò ìbànújẹ́ èmi náà ti ṣàdéhùn fún pé màá jẹ́ orísun ìdùnnú fún nínú ìgbésí ayé rẹ̀ èmi ni ìpàdéhùn máa jẹ èmi ni mo ti ṣàdéhùn fún pé màá má bá pa ìrònú rẹ̀ màá dúró fún ní gbogbo ọjọ́ ìpọ́njú màá jẹ́ ẹni tó ṣe é pé yọ máa fi láyà balẹ̀ lọ́jọ́ bẹ̀rù èmi náà ni wàá ṣe déédéé máa tí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ obìnrin gan yéṣu pé ọ̀sà kúrò lọ́dọ̀ rẹ lásán ó lè lọ pokùnso tí ó jẹ́ pé wọ́n ṣe sábàbí tó fi para rẹ̀ torí ìbẹ̀rù àti ká mú ojú kòkòrò kúrò wa ọkùnrin ojú kòkòrò wọn pọ̀ gan ojú kòkòrò tó sì pọ̀ ń ṣe àwọn ìyàwó wọn ń wọn ní jàǹbá lọ́dẹ̀ nítorí pé àwọn míì tó ń rí tí ń mú ọ lójú tó ń pa àwọn lọ́yẹ kọ́ fẹ́ kìí sàwọn ètò wà nílé rẹ wọ́n gbàgbé nígbà ẹni tí ń wá nǹkan a máa sara kó sá ju ẹni tó ti rí ní ti ń wá lọ obìnrin tó sì wà ń kókó ń wọkọ̀ òun smart yóò sì máa ṣe yóò sì máa ṣèṣe pé òun dáa ju gbogbo àwọn obìnrin yòókù lọ títí tẹnìkan tí ó fi kó sínú tíráàpù tiẹ̀ náà ni by the time tó náà bá dọ́dọ̀ rẹ ó lè síláàkì ju àwọn ẹni tí wọ́n ń wò fún wọn síláàkì lọ torí ẹ ojú kòkòrò ẹja mú kúrò nínú ọ̀rọ̀ wa tí kálukú bá ti mójú kòkòrò kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n á lè mójú tó lè rẹ ìyàwó ní jẹ́ ìyàwó rẹ̀ ìyà òsì ní jà wọn mà rẹ̀ kódà káwá kọ́ padà wá fẹ́yàwó mi o ò ní fẹ́ lọ́nà tí ó fi fìyà jẹ èyí tó ti nílé ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ nísìn òun làbòsí ńlá ìfìyàjẹni níyà tó dé pàwọn agan ọ̀bẹ lọ́rùn rẹ̀ inú wọn máa ń ṣe fáwọn obìnrin wọn yẹn tìrọ̀ ló ti jẹ́ pẹ̀lú míì tó bá sí táǹtẹ̀bù àtìgbà tó ń ti wọlé ọkọ orí dùnnú táyọ̀ oṣù mẹ́fà àkọ́kọ́ lọ gbogbo yòókù wàhálà pákáleke fìtínà ìfìyàjẹni òun náà ní bá pàdé tẹ bá wádìí wúlẹ̀wúlẹ̀ rẹ̀ àìníbẹ̀rù ọlọ́run àtọ́jú náà ni àìníbẹ̀rù ọlọ́run àtọ́jú kòkòrò máa ń dà àwọn ọkùnrin láàmú orídìí abẹ́rù ọlọ́run ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́ àwùjọ tá a wà yìí tí wọ́n máa fi lè kọ́ọ̀lẹ̀ fún nípa táwọn ọkùnrin fojú àwọn obìnrin wọn rí wàláì obìnrin mi ò ní fẹ́ lọ́ọ́lẹ̀ ọkọ ò ní fẹ́ lọ́ọ́lẹ̀ ọkọ àbòsí ìfìyàjẹni àbòsí ìfìyàjẹni torí di eléyìí kárántí pé tó bá yẹ kó àwọn mùsùlùmí bá mójútó ẹ̀sìn wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kò ní jẹ́ kó àwọn obìnrin mùsùlùmí iná ní irú ìyà burúkú tí wọ́n fi ń lọ̀ wọ́n yẹn kò ní jẹ́ pé wọn ní tọ́sí. so àmọ́ ńgbà tó ṣe pé ọ̀pọ̀ àìmọye wọ́n kàn jẹ́ mùsùlùmí ló kọ́ ni wọ́n ipa òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa mọ́ wọ́n ipa òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa mọ́ obìnrin míì òun náà ló ti dọkọ ó ti di baálé tóró ní tún gàrí ọkọ ní gàrí everybody tí o bá ti ṣe tìdùnnú tìdùnnú yóò tún jìyà a'udhu billahi minash shaitanir rajim ẹ gbàgbé pé bàbá kan ló bí ọ náà ni màmá kan ló bí títí máa gbọ́rú nítorí òun fojú rẹ̀ rí yẹn ṣé tí wọ́n bá ṣépè fún wọn ṣàdúà fún wọn ní ṣàdúà fún orílẹ̀ èdè ẹja bẹ̀rù ọlọ́run ẹ̀yin tí ẹ ti fẹ́ yàwó ẹ mọ ibi tẹ́ǹtì ń ẹ sì mọ ibi tẹ́ǹtì ṣe dáadáa dáadáa yẹn ni kẹ́ ẹ tẹra mọ́ àbòsí yẹn jáwọ́ ń bẹ̀ ẹ sì bẹ̀rù ọlọ́run ọba kún ọ̀rọ̀ yẹn. ẹ̀yin tẹ́ ti fẹ́ yàwó ẹ máa bẹ́ lọ́n kó ràn yín lọ́wọ́ kó tì yín lẹ́yìn kó má da yín dára yín nítorí gbogbo nǹkan tá à ń sọ tẹ́ ń gbọ́ yẹn yọ padà di reality ẹlòmínà padà fall victim yóò sì padà mẹ́lòmínà tó ná di victim so ọlọ́run kọ́ má jẹ́ kí irú ẹni tó sáàbò síbẹ̀ kọ́ wà nù wa. akramakumullah sanni tí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tóní kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyyati gbogbo yín lólùdáná jẹ oníkálukú yín láti béèrè lọ́tọ̀ọ̀tọ̀ nípa ń tà fún tó bá jẹ́ pé a máa ń ṣe dáadáa sáwọn obìnrin tá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ò ní sẹ́kù láì jẹ́ kí wọ́n lọ ilé ọkọ ní kíákíá so ṣùgbọ́n kálukú náà ń gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ kálukú ń rí ìwà tó ń hù tó ń dẹ́rù bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n ń ronú pé àwọn fẹ́ lọ ilé ọkọ ní ìsìn torí ẹ̀ ìwà burúkú ìwà pálapàla ìwà rádaràda kọ́lọ́mbà dínkù kó kọ́ka kó láwùjọ wa kọ́lọ́n kọjá kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹnitọ́ bá ní bèrè kù. aleykum salaam. Thank you. wọ́n ní ṣe sọ̀dá pé ó lè jẹ́ nǹkan àṣírí láàrin ọkọ àti ìyàwó rẹ̀ láì jẹ́ pọ́n hàn sí ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì ń gbà tó ti sùn jàǹbá torí pé ní ti ń ṣẹlẹ̀ náà ní jàǹbá ọkùnrin kọ́dà tó bá sọ pé ní tó wọ́n fún ni ẹlòmíì ò ní padà fún mọ́ tó bẹ́tà kókó wọ̀ jọ tọ́ba ní nǹkan àṣírí láàrin ọkọ àtìyàwó tọ́ba padà jàǹbá tó yẹ pé seventy thousand lọ sọ pé tó di wàhálà tó san tíyàwó bá ní seventy ló lọ́wọ́ fún mi tó ní pẹlẹ́rì rẹ̀ fọ̀rọ̀ pé yẹ tẹ̀wọ̀n kọ́ àwọn méjì nìkan náà wọ́n mọ̀ so bọ́nẹ́tì mẹ́lẹ́rì ọlọ́run jẹ́rìí sí ọba ah, kọ́lọ́run lọ́ba jẹ́rìí sí seven thousand lèmi ní fọ́ so torí kọ́mọ́bà rí bẹ́ẹ̀ so ọbẹ̀ ta náà ni ẹ̀sìn Islam fi ní káwọn ẹlẹ́rìí ọjẹ́rìí ẹjẹ́ àwọn ẹlẹ́rìí náà gbọ́ ọjà ló ṣe jẹ naam aleykum salaam. ìyàwó kò ní gba nǹkan kan torí pé gbogbo gbà pẹ̀lú bí gbàǹbà ṣe wí fún ọkọ àsìkò tó fẹ́yàwó alákọ̀ọ́kọ́ six thousand lọ́sàn fún torí bọ́lá ń ṣe bùkún ọ àtàwọn bá agbára rẹ̀ ṣe máa ó sì tí obìnrin lọ́rùn gbà náà sọ wá fẹ́fẹ́ lomi ọ̀sán fifty thousand fún orí eléyìí wá hóṣẹ́ ó hóṣẹ́ lásán ni kò sí nǹkan kankan tọ́lẹ́tọ̀ láti ti gbà máa ní sọ̀dáàkì ó ti gba sọ̀dáàkì ó ti tán àfi tó bá fẹ́ bùn lówó tó bá fẹ́ bùn lówó lájọ pé bọ́yá torí pé àwọn mi ń bọ̀ ara rẹ̀ ń gbóná ó ń dalérú ó ń fi gbá lu gbá ó ń fa owó láwo àwọn àsọkútọ́ based on bó ti jẹ́ pé kò yí ìfòbìn láti gbà búrò.

níyàwó ẹ̀ kan tẹ́lẹ̀ ọlọ́run fẹ́ fẹ́ yàwó mi áfà ní kí nine months ọdún kan. kíni kíni mú kájú ìkájú kí lọ́dọ̀ máa kú torí pé ńgbà míì náà ara ń tà sọ náà ni ojú kòkòrò àtàbòsí àìníbẹ̀rù ọlọ́run àtọ́jú kòkòrò ní ìsìn ọ̀fẹ́ yàwó o tiẹ̀ sì ṣe second semester kọ́ parí lórí kò yé òtún wá ń sáré kó tún fẹ́ sẹ́mi bíi nine months bíi kíni ẹgbọ́rọ̀ fa sẹ́kítà bá àṣẹ́sì rẹ ní ìsòtí pàt alákọ̀ọ́kọ́ òtí pàt ẹjẹ́ á máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sílé ayé yìí ìgbọ́ sí haranhara tó bá ti pọ̀ jù ìyẹn máa ń padà kábàámà náà ni ìyẹn máa ń pa kódà ìyẹn máa ń gbégbé kúgbé náà làwọn arúgbó aṣọ kékeré ṣe gbogbo nítorí rogodo lẹ́yìn so wọ́n rò pé gbogbo àwọn obìnrin tó ń rí yìí náà ló ṣe gbé lé ọkàn lọ gbé jombo ni tètè yẹn bá bá yẹn ìfarabalẹ̀ ìfarabalẹ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ àwọn oríṣiríṣi incident yẹn ṣẹlẹ̀ ìgbà míì látàrí àìní ìfarabalẹ̀ ni yóò gbé wàhálà tí ó wọnú ìgbésí ayé rẹ tí ò ní lè bọ́m̀bẹ̀ mọ́ ìfarabalẹ̀ dọ̀wọ́ yẹn torí pé ẹ̀yin máa ń wò pé ìgbádùn ìgbádùn lóbìnrin ìdí tí yà fi ń jẹ àwọn obìnrin obìnrin kì í ṣe ìgbádùn tí ò ní wàhálà ìgbádùn pẹ̀lú wàhálà lóbìnrin tó bá ń jẹ́ pé ìgbádùn lásán ni wọ́n fẹ́ mú ọ̀fẹ́ bá bí àwàhálà ọbẹ̀rẹ̀ àkóṣera rẹ ní èèyàn jẹ́jẹ́ sọ̀rọ̀ ra máa jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ kan ẹ̀rọ kankan yóò tún gbà gbàtẹ́ pé ìgbádùn ni wọ́n wá ọ̀fẹ́ bí a responsibility ní ìsìn ọkùnrin sọ́kùnrin ẹ lè jókòó pẹ̀lú ọkùnrin láti àárọ̀ títí dalẹ́ kò ní complain kankan so àwọn obìnrin à tí wọ́n fi lo forty minutes thirty minutes ọlọ́lọ́mọ yẹn tó ti complain wọ́n pe ah ǹjẹ́ ìgbádùn yìí mi o kódà mọ bí ṣe ń ṣe mí o kódà gan-an àbí òye ìwé òsì tẹ́lẹ̀ kan pẹ́ẹ́pẹ́ẹ́ kan dàkúmọ́rẹ́ lọ́fẹ́fẹ́. ṣé ìrùwọ̀n náà lọ fẹ́ kó jọ ọkọ gbogbo ọjọ eléyìí ń pariwo eléyìí eléyìí náà ń pariwo eléyìí ẹnu kọta lẹ́nu ìdí tí àwọn obìnrin ti wà títẹ̀ torí pé majority ti ń fẹ́ obìnrin àwọn wò sí opposite person làwọn fẹ́ fẹ́ ìmọ̀ bárò wọn gbé ìgbádùn ní fóun ọ̀wọ́n tọ́kàn wà lórí tiwọn nù ara ni wọ́n ń fẹ́ wọn ọ̀fẹ́ yàn tó bá tẹ̀yàn lọ́ba fẹ́ fẹ́ ọmọ pé yẹnyẹn ó ní complain àti problem ìyàwó mi tó fi kéésùn ló ní problem àwọn òbí rẹ̀ ló ní problem tó ọmọ pé tiwọn náà ti di tiẹ̀ gbàdí táǹsì bàbá rẹ̀ bá ń pariwo tí ìyá rẹ̀ ń pariwo pé tó a rí ọ ẹ̀yìn bàbá rẹ̀ màmá rẹ̀ ń kú lọ kíní kan tó ọmọ pé wọ́n fẹ́ lọ ọkàn wọn tí wọ́n gbọ́ gbogbo wọn mọ bẹ bàbá rẹ màmá rẹ ká. torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ̀ wa ẹtù gbọ́ lómi tó ní ẹjọ́ tá a sá lè fẹ́ àwọn méjì papọ̀ ńjọ́ kan náà áà kí ló lè tó àwọn ọ̀ gbádùn so pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ìwọ gbẹ́rẹ́ o lè ṣe ra rẹ léṣe tí ó padà di pé nìkan ọmọ sá so gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ naam. aleykum salaam. kò sí kò tí wọ́n ti lò oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá khalas kò sí nǹkan kan pé àdó àti jáde ẹsàrà àti jáde ètùtù àti jáde kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nu sẹ́ríà tọ́jọ́ bá ti pé kálọ́s ó ti fírì láti lọ́kọ mi kò sí nǹkan kan tí sẹ́ríà sọ pé kó ṣe àfàdádálẹ̀ tẹ̀ máa ń bà ká àtìdúpẹ́ kọ́lọ̀ ẹ̀yìn ti ẹti ẹti ẹti kọ́ àdádálẹ̀ ní kíkọ́ mẹ́ta tí ò tún sí pàdé mọ́ àdúpẹ́ kọ́lọ̀ náà aleykum salaam. tí ẹ bá kọ obìnrin sílẹ̀ ní kíkọ́ ọlẹ̀ kan àbí kíkọ́ ọlẹ̀ méjì òfin ṣẹlẹ̀ sọ pé ìyàwó rẹ̀ náà kọ́dà lábẹ́ òfin ọlọ́run ó tún lè máa dáná fún ọ lábẹ́ òfin ọlọ́run yóò máa soge fún ọ so kódà àwọn lọ́fíńdà tí èlò tẹ́lẹ̀ nítorí kí tẹ bá fi sí ara ń bi ẹ sì máa gbóòórùn rẹ̀ níbi ibi géètì tuntun ọ̀sùtù mbẹ̀ níbi tó ní agbára dé tí wọn náà máa wọ pé hé sẹ́ni tí ń sọnù ni nǹkan ṣe mi tó bá lọ sọ ara ti ṣẹ̀rí àfẹ́kọ̀ àchíìmù àsìkò tó máa ń ṣẹ̀rí dà kì í á ṣe pé kóbìnrin náà gọ̀ fẹ́ kí gbogbo àti ń ṣẹ̀rí dà yẹn ó lè máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ gbogbo bá ara rẹ̀ pinnu àwọn aṣọ pé àwọn ti sàlẹ̀ apàtì lọ́wọ́ máa wọ̀ tó gbẹgbẹlẹ tó ta pàǹpà ẹbí nílé rẹ lọ́wọ́ tó náà máa wọ pé àbó nǹkan ni òun náà ni so that kò ní mọ́gbà tí ó sọ pé mo dọ̀ ọ́ padà ara ti ṣe rí àfẹ́kọ̀ sẹlẹ̀ àmọ́ o tó ń fi pé ìyàwó rẹ ni o títí tí ìdá yẹn fi pé nǹkan oṣù kínní nǹkan oṣù kejì nǹkan oṣù kẹta tí wọ́n ti pé kọ́lọ́s ọlọ́lọ́kọ̀ mí nù. àbí tó bá jẹ́ pé kíkọ́ ọlẹ́kìnní àbẹ́kejì àyè sì tún wà fún wọn náà kí wọn náà wá wá máwọn míì náà ṣe wá tó bá ti lè slack tó parí ìdá kó tó di pọ̀ sọ̀rọ̀ tó tó bá pé irú obìnrin yẹn àmọ́ ọ̀gbọ́dọ̀ bá lò ọ̀gbọ́dọ̀ bá lò àyàfi pẹ̀lú àníyàn pé ó ti bí mi ní débi pé mi ní sọ fúnpọ̀ dákàdà pẹ̀lẹ́nu mi àmọ́ ọba lò pẹ̀lú àníyàn kò ti dà padà kọ́lá ó tún ti dìyàwó rẹ̀ padà tọ́ ìwọ ti kọ́ lẹ̀ obìnrin wa mú ọ ọwọ́ ń sagídí ọwọ́ ara mú ọba lò so obìnrin wa ń pè àwọn ọ̀pọ̀ àwọn òbí rẹ̀ pé alhamdulilayi ó dàbí ìgbà tí gbogbo nǹkan ti yanjú o nǹkan kan yanjú o. Ah, obìnrin mú ni ah, obìnrin tó <laughs> obìnrin tó mú ọ ọ kábàámà rẹ lábẹ́ òfin ọlọ́run ọba wí ah, wọ́n lọ́lọ́ọ̀ fẹ́ mọ́ kí á lò tún wá lọ́dọ̀ rẹ̀ ibi tá a bá ti ní ọ̀dà àárọ̀ àìtún ṣẹ̀ka alẹ́ mọ́ fọmọ ọlọ́mọ alẹ̀ yọ gbàgbà wí tó bá lò wọ́n lánìyàn pọ̀ ń fẹ́ dá padà. torí ẹ̀ ni wọ́n sọ pé kọ̀tọ́ sọkùnrin tó ti kọ obìnrin lẹ̀ ní kíkọ́ àbí kíkọ́ kejì kọ́ lọ bóbìnrin yẹn lò tí ò bá jẹ́ pẹ̀lú àníyàn pé òun ṣe bẹ́ẹ̀ láti dà padà. kò nídìí pé tafsir kan lọ́kọ̀ ọ̀gbọ́n àwọn kan tá à ń sọ ni ntí ó padà ṣẹlẹ̀ tí wọ́n máa ní tafsir kọ̀. gbogbo àwọn obìnrin náà máa ń lò ń gbà kan ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbọ́n omi olóògbé ẹ jáde wá níjà ìgbéyàwó ẹ jáde wá ẹ̀ka túrọ́tù bọ́hà mo ń sì fi ká ẹ lóhun Sheikh Al-Hudayy wọ́n wá kà inú rẹ̀ ń dùn inú rẹ̀ ń dùn ó lè má tó oṣù mẹ́fà tó fi jáàkì ẹ̀ ipò ọ̀sán sọ̀dáàkì so therefore gbogbo eléyìí ọjà kọ́ ọ̀fẹ́ lórí pàmò kọ́ńtẹ̀sì àmọ́ tẹ sọ̀dáàkì kásìmí eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà aleykum salaam. Thank you wọ́n àtàkì ìdáyé wọ́n àtàkì náà lọ rà fún ntí o lọ rà fún náà lọ rà fún nítorí pé ó wà ní thirty thousand nígbà tó tọrọ àsìkò tí wọ́n wá lágbára sí o ti di three hundred thousand ọlọ́run ràn ọ́ lọ́wọ́ torí wọ́n gan fúnra rẹ̀ náà ti fẹnu kó bára rẹ̀ kó ọ̀rà fún àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n sọ pé màá fún ọ ní válù rẹ̀ nígbà yẹn nǹkan yẹn lọ sọ pé ọ̀rà fún bí pọ́ùn yẹn sọ pé mi wọ́n fẹ́ mi lọ kí n lọ ṣiṣẹ́ hajj àsìkò tẹ́ ń sọ̀rọ̀ yẹn hajj jẹ́ one thousand seven hundred naira àsìkò tí wọ́n wá fẹ́ sí one point seven million naira ọlọ́run ọlọ́ ẹ̀yin sọ pé nǹkan yẹn wà ní thirty thousand ẹ̀ lè rà àsìkò tí ìyàwó yìí wá ń fúnlẹ̀ mọ́ ẹ̀yin nǹkan yìí ti di three hundred thousand ẹ̀ rà náà ni báwo wá ni thirty thousand lọ́wọ́ níjọ́ tó ní tẹ̀fẹ́ ra yín nǹkan yẹn ti wá di three thousand ṣé lòun náà gbà bí èsì ni ọgbà ìní ọgbà kò ní sọ pé times ten kò sáyè rẹ̀ nítorí náà gbà mí torí nítorí tọrọ náà lára fún un eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà aleykum salaam. tí kí ló ń ṣe. à ń sọ̀rọ̀ àárẹ̀ ti ṣe nítorí pé kìí ṣe gbogbo àárẹ̀ iná àwọn máa ti torí rẹ̀ fárun orí tó bá kórí tẹ́ dà o wọn á gba pé kí wọn fárun orí rẹ̀ wọn lè bá a rí tọ́jú kò sí wàhálà kí wọn fá gbogbo irun orí rẹ̀ tó bá jẹ́ pé obìnrin yẹn ká pé inú orí ń lọ yọ lórí ẹ̀ kò sì sí bá ṣe lè tírìtì ẹ̀ láì fa orí rẹ̀ wọ́n fa náà ni kò sí wàhálà àmọ́ wọ́n á fa apá kan tapá kan lẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí pé nínú òfin ṣẹ̀ríyà ó ní pé anábì kọ̀ fún wa láti fa pàkàdápà kan sí nínú orí wa àbí òye wa sínú kẹ fa gbogbo ẹ àbí kẹ fi gbogbo ẹ lẹ ó gbèrú kú mọ irun orí rẹ ọ̀kan nínú dúkìá rẹ ni àá mọ nǹkan yẹn pàtó tí ó mú fọwọ́ kan orí rẹ pé òun gé àbí òun fà torí àwọn olùmọ̀ sọ pé fífa irun orí obìnrin yàtọ̀ sí irun tẹ́ fáńgbà tó délé ayé lọ́jọ́ keje yẹn fífárun orí rẹ̀ lẹ́yìn rẹ̀ ibi ní sẹ̀sìn ni ṣẹ̀ríà ò sì gbà ká fìyàn ṣe ẹ̀sìn torí pé irun orí rẹ̀ ara bíùtì rẹ̀ ni eléyìí jẹ́ bó ṣe jẹ́ yàtọ̀ sọ́kùnrin tẹ̀síkọ́kùnrin náà ńtọ́lọ́n bá fún un ẹ kó mójútó ni bó ṣe wá nù hadith ṣùgbọ́n tó bá yẹ pé bí irun rẹ̀ bá ti ń kún bá ti ń kún yọ̀ọ́ yọ lẹ́nu báwọn èèyàn míì ṣe wà nù kò sí wàhálà kò kó nípò kò sí wàhálà kò fà àmọ́ òní wa máa sọ pé ọlá ní bẹ fẹ́ni tó bá fárí yàtọ̀ sẹ́ni tí ò fárí láì lọ sí ájì láì lọ sí ọmọ àràrà ọ̀kọ̀sọ́lá kankan fún ọ mo rò pé yé wa kódà gan ẹ̀rú ń bà wá kọ́ mọ́tò lọ gbọ́ ẹsẹ̀ torí tí wọ́n máa ń wò kọ́ láńbẹ fún orí tó fa so ẹsẹ̀ eléyìí wọ́n padà já sí náà. àmọ́ báwọn obìnrin ṣe máa ń lọ gẹrí táwọn lọ sọ́dọ̀ bábà wọn nìkan bá ń ṣe nàmbà tírì nàmbà tù àbí òye táwọn sọrí bí orí bọ̀m̀bọ́ì a'udhu billahi minash shaitani rajim pátá ẹni táwọn bábà náà a ah, àyè máa ń bàjẹ́ o wọ́n lè ní yóní sex torí ọlọ́mọdé àtìlẹ́ bábà wọ̀ wọ́n bọ́ bẹ́rí fólúkẹ́ta tẹ̀ fólúkẹ́ta olùkọ́rẹ́ sì bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń bọ̀ ń dirí bákan tí adáwà yẹn kàn kọlu ra yín nígbà ẹ̀ma bínú bàbá ẹ̀ma. subhanallah alazim so gbogbo olú ẹ ti kọ́ mọ́ bàjẹ́ láyé ní kọ́lọ́ ń dákun kó sánú wa. naam naam kí ló bá ẹ̀ dédé ọ̀wọ́ bíi sáfẹ́ rán náà wọ́n kàn rọra eléyìí ò gba pé afápá kan òkò ń bò ló ti tóbi tó ọjọ́ ló ti jẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك